أوصيكم كما أوصي نفسي بتقوى الله سبحانه وتعالى في السر والعلن كما أمر الله سبحانه وتعالى بذلك في آيات كثيرة في محكم تدبيره كما حثنا وحفظنا ورتبنا في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة عباد الله اعلموا أننا بعد أيام قليلة سندخل في العشر الأواخر في شهر رمضان وهذه الأيام جعل الله سبحانه وتعالى فيها الخيرات الكثيرة والبركات الجسيمة ولذلك ينبغي أن نجتهد ونجاهد أنفسنا وأن نعطف على عبادة الله سبحانه وتعالى في هذه الأيام ولياليها حتى لا تفوتنا هذه الخيرات الكثيرة عباد الله هذه الأيام أي العشر الأواخر من شهر رمضان لها فضائل كثيرة وخصائص كثيرة ومن هذه الفضائل والخصائص أن النبي صلى الله عليه وسلم كان يجتهد في هذه الأيام بالعبادة والتقرب إلى الله سبحانه وتعالى ما لم يجتهد ما لا يجتهد في غيرها من الأيام فوق اجتهاده في غيرها من الأيام وقد ثبت من حديث أمنا عائشة رضي الله عنها الذي رواه الإمام مسلم في صحيحه رحمه الله أن عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها وهذا إن دل على شيء فإنما يدل على فضيلة هذه الأيام وعلى أن الله سبحانه وتعالى دله صلى الله عليه وسلم على ما فيها من الخيرات والبركات ولأجل ذلك ينبغي لنا أن نتعسى بالنبي صلى الله عليه وسلم في هذا العمل الخيري وذلك بالاجتهاد بالأعمال الصالحة والعبادات وخاصة في ليالي هذه الأيام وقد ثبت أيضا من حديث آخر أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل العشر شد من زرم وأحيا ليله وأيقظ أهله رواه البخاري فهذه الخصال الثلاثة كان النبي صلى الله عليه وسلم يقوم بها إذا دخل العشر شد من زرم قال بعض العلماء أي اعتزل عن النساء اعتزل عن أزواجه ودخل واعتكف في مسجد في مسجده صلى الله عليه وسلم وأحيا ليلا بالنوافل والعبادات وأصناف القربات إلى الله سبحانه وتعالى والشيء الثالث الذي كان يفعله صلى الله عليه وسلم أنه آه، يوكل أي وأيقظ أهله كان النبي صلى الله عليه وسلم يوكل أهله ويشجعهم على عبادة الله سبحانه وتعالى فهذا مما ينبغي أن نتنبه إليه لا تقم الليل وحدك وتترك أهلك قيام بل أيدهم ليصلوا ليقوموا وليتقربوا إلى الله سبحانه وتعالى حتى يفوزوا آه، بليلة القدر الذي جعل الله سبحانه وتعالى فيها خيرات كثيرة عباد الله من مما يدل على فضائل على فضائل هذه الأيام آه، العشر أن الله سبحانه وتعالى جعل فيها ليلة هي خير من ألف شهر وهذا عباد الله مما جعل النبي صلى الله عليه وسلم يعتقد آه، في العشر الأواخر من شهر رمضان ثبت أنه عندما كان يلتمس ليلة القدر اعتكف في العشر الأول ثم اعتكف في العشر الثاني أو الأوسط ولم يجد ليلة القدر فيهما واعتكف في الأخير في العشر الأواخر من شهر رمضان وأرشدنا إلى أن ليلة القدر في هذه العشر الأواخر ومن خصائص ليلة القدر عباد الله أن الله سبحانه وتعالى أنزل فيها القرآن أنزل فيها القرآن من اللون المحفوظ إلى سماء الدنيا كما قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر ومن ذلك أيضا أن الله سبحانه وتعالى جعل هذه الليلة خيرا من ألف شهر قال تعالى ليلة القدر خير من ألف شهر وكذلك وصف الله سبحانه وتعالى هذه الليلة بأنها ليلة مباركة قال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة وكذلك تنزل الملائكة بمن فيهم الروح جبريل عليه السلام في هذه الليلة قال الله تعالى تنزل الملائكة والروح فيها من كل أمر وكذلك وصف الله سبحانه وتعالى هذه الليلة بأنها سلام في هذه الليلة تكون ليلة سليمة لا تجتبه الشياطين وأعوانه أن يضللوا الإنسان في هذه الليلة قال الله تعالى هي سلام هي حتى مطلع الفجر وكذلك من خصائص هذه الليلة أن فيها يفرق كل أمر كل أمر حكيم وهذا معناه أن الله سبحانه وتعالى يفصل من اللوح المعقول إلى الكتبة أمر السنة وما يكون فيها من الآجال والأرزاق وما يكون فيها إلى آخرها فهذا أيضا من خصائص هذه الليلة مما يحفزنا إلى آه، الازدياد من الأعمال الصالحة والتقرب إلى الله سبحانه وتعالى والسعي على آه، إلى فعل الخيرات ومن خصائص هذه الليلة عباد الله أن الله سبحانه وتعالى يغفر لمن قامها إيمانا واحتسابا ما تقدم من ذنبه كما ثبت ذلك من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما ما تقدم من ذنبه وثبت من حديث عبد الله بن عمر رضي الله عنه عنهما أن النبي صلى الله عليه وسلم أمرنا بتحري ليلة القدر بتحري ليلة القدر في العشر الأواخر من رمضان حيث قال تحروا قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان وخص النبي صلى الله عليه وسلم بالذكر الوتر هذه آه، الليالي كما ثبت من حديث عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان رواه البخاري ومن خصائص هذه من خصائص هذه الأيام العشر أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في المسجد يعتكف في المسجد تحريا لليلة القدر يجلس في المسجد ويتقرب إلى الله سبحانه وتعالى فيه ويتركه أهله ويقوم بالنوافل والعبادات المتنوعة وقد قال النبي صلى الله عليه وسلم اعتكف النبي صلى الله عليه وسلم في حياته واعتكف واعتكفت أزواجه رضوان الله عليهن بعد وفاة النبي صلى الله عليه وسلم كما ثبت ذلك من حديث أمنا عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم اعتكف في العشر الأواخر في حياته واعتكفت أزواجه أزواجه صلى الله عليه وسلم آه، بعد وفاة النبي صلى الله عليه وسلم كما قال ولأجل هذا عباد الله ينبغي لنا أن <clears throat> نسلك أن نسلك من أوقاتنا شيئا لعبادة الله سبحانه وتعالى في هذه الأيام والليالي المباركات وأن نحاول أن نعتكف في مساجد الله سبحانه وتعالى تقربا إلى الله سبحانه وتعالى وانشغالا آه، وانشغالا عن الأمور الدنيوية أسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الفائزين بإجابة الدعاء وأن يجعلنا من عتقاء الناس في ذلك تلك الليلة المباركة أدوكم الله سبحانه وتعالى أترى إياك بالمشاهد ونجوى محمد صلى الله عليه وآله وسلم أدى الله سبحانه وتعالى أتتبه وركاره أترى جنجنا لكبه أمبان صحابة أتوبة ونوبة ولولي لنا النبي صلى الله عليه وسلم بل داداتهم إجاب إلى القيامة أدى الله بارك ولا فمساكين فقوانا كنوا يا رسول الله بارك ولا ẹgbẹ́ bá ti mara wa létí ní gbogbo ọgbà ike ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ìdí ń ṣe alukur'an òun náà ló fi ń lóore ju nínú gbogbo ọ̀rọ̀ téèyàn máa sọ bákan náà ìlànà nàbí sallallahu alaihi wasallam òun náà ló fi lọ́lá jù nínú gbogbo ìlànà téèyàn máa tẹ̀lé ogun tó bá ti wá jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn ìkálọ̀ lè mọ̀ ìpé àánú ní ohun tá a bá ti pè lánù àmà àmà gbìyàn lọ sínú ìpínlẹ̀ ọlọ́wọ́ bá àdìsẹ̀ ọlá ni abẹ́lọ́wọ́ bá àdìsẹ̀ ọlá kọ́mọ́sà sọ wa kó níbi àánú abẹ́lọ́wọ́ wọ́n sọ àsọ́lẹ̀ rẹ̀ ni ẹgbẹ́ bí iṣẹ́ sọ fún ẹ̀kọ́ kíkápáyà ọlọ́wọ́n bá àlejọ́lá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá àlejọ́lá fi fa wá láti kápáyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba kápáyà ọlọ́wọ́n bá àlejọ́lá nítorí pé ìpáyà ọlọ́wọ́n bá àlejọ́lá yìí tó láti òun náà fún gbogbo ẹgbẹ́ bá jẹ́ mú mi ní òdodo ọlọ́wọ́n bá àlejọ́lá pa aláṣẹ bẹ́ẹ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú alukur'an anabi sallallahu alayhi wa sallam òun náà ti wájú tó kòrò lọ sí ìpáyà ọlọ́wọ́n bá àlejọ́lá níbi àwọn àdìsù rẹ̀ tó lálàáfíà ẹ̀yọ́ sí ọlọ́wọ́n bá àlejọ́lá tí a bá wò níta wà ń bẹ̀ yìí nígbàtá bá fi rí ọjọ́ mẹ́ta a rí pé a wọnú mẹ́wàá ìjọ máa jẹ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù ramadan tá wà gbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn yìí ó jẹ́ èso lóore jù nínú àwọn ọjọ́ inú oṣù ramadan gẹ́gẹ́ bí ramadan ṣe lóore nínú àwọn oṣù tó kù bákan náà lọ́lọ́wọ́ bá àlejò láta mẹ́wàá gbẹ̀yìn lẹ́tà ipe kò náà jẹ́ tó orí wà ń bẹ́ẹ̀ nínú oṣù ramadan bó ti wá rí ọjọ́ ká máa pàtàkì mẹ́wàá gbẹ̀yìn láti máa àwọn oore tó wà nínú àwọn mẹ́wàá àgbẹ̀ yìí kálíbà sálápá ń tètè láti lépa bá oore náà látara pé bí mẹ́wàá àgbẹ̀ yìí bó lè ṣe pàtàkì tó bí oore ṣe pọ̀ ń bẹ̀ tó òun náà ló fà tó fi jẹ́ pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábíwá máa gbìyànjú nínú mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan yìí ní gbìyànjú tó jẹ́ pé anábí ìgbìyànjú yìí tó ìgbìyànjú tó anábí nínú àwọn ọjọ́ tó kù nínú Ramadan alábi tó máa dá mẹ́wàá yìí alábi máa dá ayé àsọ́tọ̀ tó fi jẹ́ pé àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn náà máa bẹ́ẹ̀ ìyá wa Aisha radiyallahu anha ọsọ nínú hadith wọn wọn kana Rasulullahi sallallahu alaihi wasallam yajtahid wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì a máa ṣe ìgbìyànjú níbi ìjọsìn fọ́lọ́wọ́ bá àdìsọ́lá ìlàáṣẹ́ àwáàdìr níbi àwọn mẹ́wàá gbẹ̀yìn tó wà nínú Ramadan ma la yashayyu bi ghayriha ní ọ̀nà ìgbìyànjú tó jẹ́ pé ànábì kìí ṣe ìgbìyànjú tó bẹ́ẹ̀ nínú àwọn ìtọ́jú àwọn ọjọ́ ìlú tó yàtọ̀ sí àwọn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan yìí eléyìí wà nínú Sahih Muslim bákan náà ìyàwó Aisha radiyallahu anha wọ́n tó sọ fún wa wọ́n júwe bóòlù ànábì sallallahu alaihi wasallam bóòlù ànábì ṣe máa gbìyànjú tó anabi sallallahu alayhi wa sallam anabi yóò san sókòtò rẹ̀ kó lé ẹ àwọn onímọ̀ onímọ̀ nípa tafsir àwọn míì ní ìtumọ̀ rẹ̀ náà ni pé anabi yóò múra dáadáa yóò gbáradì fún ìjọsìn ọlọ́wọ́ bá àdìjọ́lá ọ̀dá àwọn míì sọ pé ìtumọ̀ eléyìí òun náà ni pé anabi yóò jìnà sí àwọn ìyàwó ẹ̀ ní mẹ́wàá tó mẹ́wàá gbẹ̀yìn tó kù ní Ramadan eléyìí àwọn onímọ̀ àjọ yẹ wa igbe kò tẹ́rì tí ànábì sallallahu alaihi wasallam kìí sùn ní gbogbo pátápátá bóyá ní pé ànábì àmọ́ ìdìde láwọn apá kan nínú òru ànábì àtúmọ̀ sùn láwọn apá kan nínú òru eléyìí òun náà ànábì sallallahu alaihi wasallam lànábì fi sọ fún àwọn kan nínú àwọn sàábì ànábì tó jẹ́ pé ẹnìkan òun ní sùn lóhun mọ́ òun mọ̀ fi yàn náà ní ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé èmi tí mo ní ìpayọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ju gbogbo yín lọ tí mo lówó yọ́dọ̀ ọlọ́wọ́ bá àdíkọ̀ lájú yìí lọ èmi a máa ń sùn lóòrù bá ìtumọ̀ dìde láwọn apá kan láti ìyẹnà sílá tó eléyìí ó ń túmọ̀ fún wa pé lọ́wọ́ ní ànábì iye òru rẹ̀ kèsì túnmọ̀ eléyìí kọ́ ni pé ànábì wà ní sùn látìgbà tó rùn bá ti wọ̀ tí ó bìí wá di pé àtúbájà yóò yọ yóò sùn láwọn apá kan lóòrù láti lè bá àti lálàáfíà bákan náà yóò yẹnà sílá anábì wà ní fi ma lórí sí ẹ̀yẹ̀ kan pé á ah, gbàtí bá ti jí káwọn ará lé ọmọ sùn tí wọ́n bá ti jí káwọn ìyàwó mọ́ sùn tí bá ti jí káwọn mọ́ sùn anábì ṣe bẹ́ẹ̀ wà á kọ́dọ̀ áhìlá anábì sallallahu alaihi wasallam anábì ó jí àwọn ará lé ẹ̀ yóò jí wọn ẹ̀yìn ẹ̀ dìde ẹ̀yìn ẹ̀ sálápá inú sáàfi ma ike mẹ́wàá gbẹ̀yìn sáàmúra láti wọnú ẹ̀ nínú Ramadan yìí olóore oore ti pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àpẹẹrẹ oore ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé inú mẹ́wàá gbẹ̀yìn òun náà ní Laylatul Qadr òun náà ní òru wá bí yẹn òru yẹn wà nínú Laylatul Qadr òru tó jẹ́ pẹ̀lú àwọn ọlá oríṣiríṣi àtàwọn nǹkan ẹ̀sà tó jẹ́ pé a lè rí bòmíì àfi nínú òru ń sọ yìí inú àwọn ẹ̀sà tọ́lọ̀ ọba àlejò láta Lailatul Qadr òun náà ni pé nínú Lailatul Qadr yìí òun náà lọ́nà ọba àlejò lásọ Al-Qur'ani kalẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlejò láti sọ fún wa pé inna anzalnahu fi Lailatul Qadr ọlọ́wọ́ ọba àlejò lá ní dájájú àwọn alásọ Al-Qur'ani kalẹ̀ ní Lailatul Qadr ìsọ̀kalẹ̀ eléyìí òun náà ni ìsọ̀kalẹ̀ láti inú Al-Lawhul Mahfuz tọ́lọ̀wọ́ bá lè sọ kalẹ̀ sí sánmà ayé nítòsí tó jẹ́ pé láti bẹ́ òun náà ni Jibril alayhi salam òní tí wọ́n mú alukur'an wá fún àlejò muhammad sallallahu alayhi wa sallam fún odidi ogún ọdún ó lé mẹ́ta tọ́lọ̀ ọba àdìsọ́lá fi sọ ọ̀kadì fún àlejò sallallahu alayhi wa sallam ẹ̀rù sí ọlọ́run ọba àdìsọ́lá nínú ọlá tí ń bẹ fún laylatul qadr ní òru yìí òun náà ni ẹgbẹ̀rún oṣù tí a fi ń ṣe ìbádà ẹgbẹ̀rún oṣù tí yóò fi ṣe kankan míì tí ò sí ìṣẹ́ ọlọ́mọba àlejò ọlá ń bẹ̀ tí ẹ̀ bá wà fi jọ́sìn fọ́lọ́mọba àlejò ọlá Laylatul Qadr lásán tẹ ọ̀kan tí ẹ̀ bá jẹ́ pábá ó lóore ju ẹgbẹ̀rún oṣù yìí lọ ní ṣe déédéé eh, eighty three years ó lé ní eighty three years ẹ̀kẹ́yàn jọ́sìn fún 83 years èyàn mélòó ní lo 83 years mẹ́láyé lónìí èyàn mélòó tó lo 83 years níwà fún gbogbo 83 years yìí tí ó fi jọ́sìn tòbẹ̀ láti mọ̀ ipé ọlọ́run bá àdéṣe ọlọ́mọ ọmọ ń ta òun náà lẹ́tà ó sì fi orí tó pọ̀ síbẹ̀ fún wa bákan náà nínú àwọn ẹ̀sà níbẹ̀ fún òru yìí òun náà ni pé ọlọ́run bá àdéṣe ọláròyìn rẹ̀ ipé òru yìí òun náà ni òru tí ọ̀pọ̀ orí bẹ́nú ẹ̀ òun náà ni òru alálùbáríkà ọlọ́run bá àdéṣe òru tí ọ̀pọ̀lọpọ̀ orí ti bẹ̀ẹ̀bẹ̀ nínú àwọn ẹ̀sà ti bẹ̀ múlẹ̀ ìlàtòlùkọ́sí annáha tẹ́sìrì mẹ́láíkà tó wọ̀rọ̀ fìtíríkà alẹ́ìlà àwọn mẹ́láíkà àwọn mẹ́láíkà wọ́n sọ̀kalẹ̀ ma ibi ìdáhùn yẹn ti ń ṣe náfílà ìdáhùn yẹn ti ń ṣe tìláwàtí Kùránì àwọn màláíkà wọ́n máa rọpò wọ́n máa rọkiri káàbẹ̀ ìwáṣà àwọn màláíkà nìkan ẹni tó tún jẹ́ ilé rí àwọn màláíkà tó jẹ́ pé òun náà ní Jibril alayhi salam òun náà wà nú àwọn tí ó sọ̀kalẹ̀ lásìkò tá à ń sọ yìí tá a bá lọ lè wo àárí òru kan tọ́nà ọba àlejò ọláròyìn fún wa bẹ́ẹ̀ pẹ̀lú ilé yóò ẹ̀sà tí ń bẹ fún òru yìí òun náà ní pé sàlámù nìyí hatta matla al òru yìí òru àlàáfíà ní ó máa jẹ́ òru yìí òru kẹ́ ní ó máa jẹ́ òru ọlà ní ó máa jẹ́ àwọn ṣàyàfíìn wọn ò ní lágbára láti ìsàbúrú fáwọn èèyàn wọn ò ní lágbára láti sọ àwọn èèyàn nùkú lójú ọ̀nà ọlọ́wọ́n bá àdéjọ́lá ní òrùta ń sọ yìí nínú àwọn nǹkan ẹ̀sà tọ́lọ́wọ́n bá àdéjọ́lá ti síbẹ̀ ni bákan náà nínú àwọn ẹ̀sà tí ń bẹ nínú òru lè látòrò kọ́dìrì yìí òun náà ni kí ọlọ́wọ́n bá àdéjọ́lá ròyìn fún wa ipe fi ha yúfúrọ́pù kúlù amúrin hakim ọlọ́ọ̀bá àríkọlá ní nínú òru yìí òun náà ni ọlọ́ọ̀bá àríkọlá yóò máa ṣe ìpín gbogbo ní tí ó ṣẹlẹ̀ ní ọdún kan tọ́dún kan ó fi yípo gbogbo kádàrà ọdún kan tí ó tọ́dún kan ó fi yípo lóru yìí òun náà ni ọlọ́ọ̀bá àríkọlá ó máa sọ fún àwọn màláíkà ìpè ní síwájú àríkọlá lórí tá a sọ yìí ọlọ́run bá àdìjọ́lá àwọn àwọn àsìkò ọjọ́ tí ni ó lò láyé àwọn àrísìkí àtàwọn oríṣiríṣi tó ní ṣe pẹ̀lú kádàrà ọmọ ènìyàn òun náà lọ́lọ́run bá àdìjọ́lá yóò jẹ́ kó dénú àwọn màláíkà yóò ní kí wọ́n máa kọ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ lórí ọdún kan tí ẹ̀bá wá ń bẹ lásìkò yẹn tó wà nínú àwọn tí jí ẹ̀bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá tó wà nínú àwọn tí sojú ẹni bẹ́ẹ̀ yóò rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá irú ẹni bẹ́ẹ̀ yóò sì rí àtúnṣe fún àlámàrí rẹ̀ látara pé ó súnmọ́ náà ọba àdìsọ́lá níbẹ̀ inú àwọn ẹ̀sà tí ń bẹ nínú Lailatul Qadr yìí òun náà ni pé Ànábì sallallahu alaihi fún wa ìgbẹ́ tó bá gbìyànjú láti dìde ní òru Lailatul Qadr yìí tó dìde pẹ̀lú gbàgbọ́ tó dìde tí fi ń wá ẹ̀san lọ́dọ̀ Ọlọ́hun ọba àlejòọlá kò ṣe nítorí kárí ni Ànábì sallallahu alaihi wasallam ó ní Ọlọ́hun ọba àlejòọlá الله بارك لك إليه يجب سوالنا حديث أبو هريرة رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم صفيه ẹni tó bá gba àwẹ̀ Ramadan pẹ̀lú gbàgbọ́ tó gbà pẹ̀lú ẹni tí ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run Ọba àlejò ọlá Ọlọ́run Ọba àlejò ló sàfúrí ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti tẹ̀síwájú Ọlọ́run Ọba àlejò ló fèrè ẹ̀jìn bákan náà àlejò yẹn tó bá ti dé ní òrùlé látòlùkọ́dù pẹ̀lú gbàgbọ́ ó ti dé lórùlé látòlùkọ́dù pẹ̀lú pé ibi ń wá òrè lọ́dọ̀ Ọlọ́run Ọba àlejò ọlá ibi ń wá anábì ní kófìrà lọ́wọ́ máa tàkọ́jà mọ̀mí lẹ́bì ọlọ́ọ̀bà àlejò ló sàforíkì ìtò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bà àlejò ló forí rẹ̀ jí ẹ̀yẹ́rúsìn ọlọ́ọ̀bà àlejò ọlá òrùlé látòlùkọ́dì wà bọ́ síbí kankan tó ju mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan lọ nínú àwọn àánú nínú orí tọ́lọ̀ọba àlejò láti fún wa nínú ìkẹ́ tọ́lọ̀ọba àlejò láti Ànábì sallallahu alaihi wasallam ti fún wa òun náà ni pé àdájọ́ wájú ìfún wa ìgbẹ́ mẹ́wàá ìgbẹ̀yìn dáńtọ̀ yìí ó tún wá níbi àwọn tẹ́ẹ̀tún wá Laylatul Qadr sí anábì ní ẹwà sí àwọn òru àtó ti ń bẹ nínú mẹ́wàá àgbẹ̀yìn nínú Ramadan òru mọ́kànlélógún òru mẹ́tàlélógún òru 25 òru 27 òru 29 anábì sallallahu alaihi wasallam anábì ní ká wá Laylatul Qadr sí àwọn òru tàà ń sọ yìí àyẹ̀sẹ́ àbáfíwá fẹ̀ kan gbìyànjú tó tẹ̀ máa wá pé jẹ́ máa tó mú gbogbo mẹ́wẹ̀ẹ̀wá gbẹ̀yìn tó fi dìde fọ́lọ́mọba àdìjọlá tó fi ṣèjọ́sìn tó fi yànnà sílá èyí tó dájú náà ni pé èyí ó ṣalábàápàdé lé látòlù kọ́dé yìí sàǹsọ̀ yìí tí lé látòlù kọ́dé yìí tó bá dé bá ní láyé kí ni wọ́n ní a máa ṣe nínú àwọn òru yìí lẹ́yìn bá ìyẹn náfílà lẹ́yìn bá ń fọ́rọ̀ àdìjọlá má ìyàwó Aisha radiyallahu anha wọ́n bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ìyá ànábì òru ni tí n bá mọ̀ pé òru yìí òun náà ló súnmọ́ kí òun nílá tòkọ́ ti jẹ́ ìrẹ́ ànábì kí nìkan máa ṣe ànábì ní tó máa ṣe náà ní pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ní tó máa wílẹ̀ sí èrè olúwa mi dádájú ìwọ náà ní ọba ní máa ń sàmójúkò fún yà tuhibbul afwa sì nífẹ̀ẹ́ à ń sàmójúkò fún yà púpọ̀ fa'fu anni wà á ìyàwó Aisha nìkan kọ́ fún gbogbo náà kágbìyànjú tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn nígbà tá a bá ń wálé láti lọ́kọ́ àdúrí ẹ jẹ́ ká pọ̀ lẹ́yìn tí ó máa sọ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni torí pé bẹ́ẹ̀ bá ti ṣe alábàápàdé àbójúkò látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá tí ẹ bá ti pàdé ìyọnu ọlọ́wọ́ bá àlejò ọlá ọlọ́run kì í yọnu sí ìyàn tó tún wá bínú sí ìyàn padà àbẹ̀ والسلام على خير خلق الله نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجه واقتفى آثارهم إلى يوم الدين هذا قسم الله سبحانه وتعالى التركات بإخراجات وأن محمد صلى الله عليه وسلم هذا الله سبحانه وتعالى أتكبر الكارم أتريد أن جزاكم الله صحابه àti gbogbo àwọn ẹni rí kan wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam títí òbí jíjọ ọ̀gbẹ́dà kìyàmà àbẹ̀lọ́wọ̀n bá àdìjọ́lá nínú ọlá rẹ̀ àtàánú rẹ̀ kọ́mọ́sà kẹ́ni kọ̀ọ̀kan wọn fún wọn ẹ̀rù sí ọlọ́wọ̀n bá àdìjọ́lá ẹ̀yíká múra ẹ̀yíká palẹ̀má ẹ̀yíká sálápá ń tètè lọ síbi àwọn orí lọ́dọ̀ ọlọ́wọ̀n bá anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ma ya mẹ́wàá ìgbẹ̀yìn anabi ma ya sọ́tọ̀ fún àwọn iṣẹ́ tó jẹ́ pé anabi kìí ṣe tó bẹ́ẹ̀ nínú àwọn ọjọ́ tó kù nínú àwọn ìtànàbí sallallahu alaihi wasallam lákalẹ̀ fún wa tí ọ̀nà tánàbí ma fi ya mẹ́wàá yìí sọ́tọ̀ òun náà ni pé anabi sallallahu alaihi wasallam anabi a máa ṣe al-i'tikaf anabi a máa gbé inú mọ́ṣáláṣí ní mẹ́wàá gbẹ̀yìn ànábì ò ní jáde kó nínú mọ́sálásí ó wá láàkalẹ̀ fún wa gẹ́gẹ́ bí súnà ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànábì ti ṣèdààmú láti pé kóhùn fi lépa bálẹ̀ ìlàtòlù kọ́dín pẹ̀lú pé ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe é ti káàfù ní mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù ramadan ọlọ́wọ́ bá lè kí ọlọ́òfin ìtìkáàfù hàn nínú ẹ̀ ó ṣe ní mẹ́wàá tààrin nígbàtánà bí wá ṣe ní mẹ́wàá ti gbẹ̀yìn ọlọ́wọ́ bá lè ọlọ́wọ́ fi hàn pé inú mẹ́wàá gbẹ̀yìn òun náà lẹ́ẹ̀tì rí ẹ̀ṣìká láti wá bá lè ṣe alábàápàdé orí yìí òun náà ni Ànábì sallallahu alaihi wasallam ó fi làákàlẹ̀ fún akẹ́kẹ́ bí súnà ipé inú mẹ́wàá gbẹ̀yìn ká gbìyànjú ká síra wa nù mọ́sálásí ká gbìyànjú ká gé àtẹ́pọ̀ tí ń bẹ láàrin wa àti gbogbo environment tàbá wà ká wà nínú ilé ọlọ́wọ́ bá àríkíọlá kò wá sí kankan tá tó ju pé a máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkíọlá lọ pẹ̀lú àwọn oníràrá ìjọsìn fọ́lọ́wọ̀bà àríkẹ́ọlá bá ṣe yanáfílà bẹ́ẹ̀ òun àlámà ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ̀bà àríkẹ́ọlá bẹ́ẹ̀ òun àlámà ṣe tìláwàtul Qur'an tàbá wà nílé ọlọ́wọ̀bà àríkẹ́ọlá tí a ń ṣe itikaf ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin ẹni tó wà ní ọlọ́wọ̀bà àríkẹ́ọlá tó ṣe rárẹ̀ mọ́bẹ̀ àtẹni tó wà ń ta látara àti eléyìí a fi wá nú mọ́sálásí ẹni tó àti láwà gúrùmù tó jẹ́ pé àkùrà wa jọ a mà wá rojọ́ a mà dìsọ́ọ̀sì kíní lọ ògbóró àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ìtumọ̀ pé èèyàn síra rẹ̀ mọ́ nínú mọ́sálásí fún ìjọsìn fún ọlọ́wọ́ bá àdìjọlá bákan náà èèyàn wà nínú itikaf kí ọmọ wá gba àwọn àlejò léríṣiríṣi tó jẹ́ pé àwọn àlejò yìí wọ́n mú yàn sàìrójú kò níbi ìtọ́yẹ kí èèyàn máa ṣe nígbàtí ó jẹ́ pé fóònù tó yàn mú lọ́wọ́ fóònù náà ni ó gba ìtópọ̀ nínú àsìkò yàn mìíràn tí ń wo tí ń lọ lórí facebook òun náà ni ó máa wo mẹ́sẹ̀jì tóun ti ní lórí whatsapp látara di eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àsìkò rẹ̀ yóò lọ àwọn tó yẹ kó ráyè ṣe nínú ìjọsìn fọ́lọ́wọ́ba àlejọ́lá kò ní ráyè ṣe ẹ jẹ́ ká gbìyànjú ẹntọ́lọ́wọ́ba àlejọ́lá bá fún níyọ̀ǹda ipé ó fẹ́ ṣe itikaf kó gbìyànjú kó jìnà sí gbogbo àwọn nǹkan tó àlejọ́lá bá fún ní àǹtẹ̀ tí ó máa dì tọ́mìyàn kéèyàn wọ́n mú lọ́wọ́ ju kékeré tí èèyàn kàmà fi gbà kọ́ọ̀lù pàtí èèyàn bá ní bùkátà lọ láàrin ọjọ́ mẹ́wàá yìí kéèyàn gbìyànjú kéèyàn sí àwọn ìjọsìn ìjọsìn tí òun súnmọ́ lọ́wọ́ bá àdìjọ́lá ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì ṣe itikaf títà ànábì sallallahu alayhi wa sallam fi jáde láyé ànábì àmà ṣe itikaf wọ́n ní kọ́dà ìgbà tá ànábì kú tán àwọn ìyàwó ànábì àwọn náà itikaf lẹ́yìn ìgbà tá ànábì sallallahu alayhi wa sallam lọ so eléyìí ló ń túmọ̀ fún wa wípé ànábì sallallahu alaihi wasallam nìkan kọ́ ló wà fún ó wà fún àwa náà láti fi ṣe alápáǹtẹ̀sẹ̀ oore ẹ̀wà rí ìtìkáàfù yìí àwọn onímọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ tó pọ̀ àwọn ní àsìkò olè yẹn lè fi ṣe ìtìkáàfù àwọn míì sọ pé tó kéré jù nínú àwọn ọjọ́ nínú àwọn àsìkò tí yẹn lè wọ́n lò náà ló kéré jù Ọ rí àwọn míì tán sọ pé àsìkò tí àlejò òun náà ni pé kéèyàn ó ṣe ní mẹ́wàá ìgbẹ̀yìn inú oṣù Ramadan èyí tó tẹ̀wọ̀n ju òun náà ní pé àsìkò tó kéré jù tí àlejò ìsìká òun náà ní odidi ọjọ́ kan àti òru rẹ̀ ó ṣe ó súnmọ́ lọ́wọ́ òun náà ló kéré jù nínú tí sọ pé èyí ó òun náà ni nígbà tó òrùn bá ti wọ̀ ẹ̀yìn látòru mọ́kànlélógún kágbé àwẹ̀ pé ogún lónìí tó òrùn bá ti wọ̀ tá àti inú tán látòru yẹn òun náà ni èyàn ó ti dé kíni òun náà ni ó ti dásẹ̀ wọnú àlèétìkáà tó jẹ́ pé yóò máa wá ṣe ìjọsìn fọ́lọ́wọ́n bá àlejòlá nínú ẹ̀ láwọn oníranran ìjọsìn fọ́lọ́wọ́n bá àlejòlá ẹ̀rù sí ọlọ́wọ́n bá àlejòlá ẹ̀rí ti káfíkà ń sọ yìí afẹ́ká ṣe nínú mọ́sálásí tí wọ́n ti ń kí jàmáà masáájú wọn ti máa kíjà máa òun náà lẹ́yìn ti máa ṣe itikaf lópin ìgbà tó bá ti jẹ́ pé jímọ̀ ò ní báyàn nínú itikaf yẹn àmọ́ tí jímọ̀ ó bá ti báyàn ká lọ sí nínú mọ́sálásí tí wọ́n ti ń kí jímọ̀ tí èèyàn bá lè láǹfààní láti máa kíjà máa àti láti máa kí jímọ̀ ẹni tó bá lọ lè ṣe ní mọ́sálásí tí wọ́n èsì kí jímọ̀ àbí tí wọ́n èsì kí jàmá yóò bùkátà sí pé òun fẹ́ jáde láti lọ lè kí jàmá yóò bùkátà sí pé òun fẹ́ jáde láti lọ lè kí jímọ̀ yóò wà máa jáde lọ yóò máa bọ̀ àti fẹ́ ká máa lọ kama máa bọ̀ nígbà tí yẹn bá wà nínú àlẹ́ ìtìkáàrù ká ṣọ́ra fún àwọn nǹkan tí máa ba ìtìkáàrù jẹ́ ká ṣọ́ra fún ìjáde láláì nídìí ká ṣọ́ra fún ìsúnmọ́bìnrin láti ìgbà tí yẹn bá ń ṣe ìtìkáàrù lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí máa ba ìtìkáàrù jẹ́ ni láti ṣọ́ra fún gbogbo àwọn nǹkan eréṣiríṣi tó lè bí ládàá ìtìkáàrù wa kù bákan náà ìtìkáàrù tá a wá ṣe kìí ṣe pé a wá láti wá sinmi ìfẹ́ wàhálà pọ̀ yẹn wá lọ lè sinmi ní ìtìkáàrù tí wọ́n máa sàkàrà kan oorun tí wọ́n máa jíyàn fúnrun tó máa jí ọfá ilá àtúká ilá tán ọdún gbélé ọdún kàràsáàrì tán ọdún sùn ọdún jí ọfún sínú ọdún tàbíkó kìámù lẹ́yìn òòdún jí so irú eléhùn ẹ̀sọ̀mọ̀kọ́bẹ̀ kan máa lọlé kó lọlé sùn lé tí ẹ̀ bá wá ṣe ìdíkà kò sáàyè fún rẹpẹtẹ èyí ó sun díẹ̀ ìdúpọ̀ nítorí pé kò ju ọjọ́ mẹ́wàá ń lọ èyàn sì mọ̀ yí sẹ́yìn ó ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá inú ìtìkáàfù tí ó ṣe fóun náà ni ó jẹ́ gbẹ̀yìn nínú ayé ẹ̀ àwọn ẹlòmíín bẹ táwọn náà ń ṣe ìtìkáàfù lọ́dún tó lọ wọ́n ṣe wọ́n ní ìrànkan báwọn tó ṣe míì lọ́dún yìí àmọ́ làwọn bá àlejò lónìí kí tọdún yìí tó dé bá wọn tòbí ó sì tẹ̀lẹ̀ tó ń kálukú wa nánu ọ̀kan náà láti táà ní sèmí mọ́ àwọn àmọ̀ èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn tá ṣe òun náà ló gbà tó jẹ́ pé ìtàbà wa ṣe náà ká gbìyànjú ká ṣe dáadáa ká gbìyànjú ká tọ́lápá ń tètè àwọn tàbá láǹfààní láti ṣe ìtìkáàfù ẹmọ́jà àwọ̀ ògùn gbàtà àti ṣe ìtìká ẹ jẹ́ ká lo àsìkò tá a wà nílé náà ká jẹ́ kí iṣẹ́ olóore wa ìsúnmọ́lọ̀ ọba àti ọlá wa kó pọ̀ ní mẹ́wàá gbẹ̀yìn sallallahu alaihi wasallam anábì ní ẹni tó bá fi lè imam títàn fi títàn anábì sallallahu alaihi wasallam anábì ní wọ́n kọ̀ ládàá nídàájú òru òun náà wọ́pọ̀ ládàá ni wọ́pọ̀ fún àwọn ìjọba sọ pé ẹni tó bá fi lè kí wọn àsùbá pẹ̀lú imam níjàmá wọ́n kọ̀ ládàá pé ó dìde nídàájú òru ìgbẹ̀yìn àjẹ́gbẹ́dẹ́ èyàn bá ń kí sọ̀látù ìṣá èyàn sì kí sọ̀látù fájìlì àsùbá èyàn bá kí ní jàmá pẹ̀lú imam wọ́n kọ̀ ládàá pé èyàn fi gbogbo orin ẹ èyàn fi dìde káwá wo pé èyàn wá kí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà èyàn tó wá dìde lóru èyàn tó yàn náfìlà ẹ̀rí pé eléyìí àlékún orin àlékún dáadáa òun náà ni ó mọ̀ jẹ́ fún yàn àwọn nǹkan míì tó tó ní ṣe pẹ̀lú mẹ́wàá ìgbẹ̀yìn táwà ń bẹ̀ yìí tó jẹ́ pé insha Allah a máa sọ àlàyé nípa àwọn eléyìí tó bá dijọ́ mẹ́jọ pàápàá jùlọ ohun tó ní ṣe pẹ̀lú zakatul fitr àti ohun tó ní ṣe lẹ́yìn ìgbà tí a bá jáde kò nínú Ramadan tán ní bá ti sọdún ni àti báwo ni mùsùlùmí ó ti gbìyànjú láti maintain dáadáa kí ṣe nínú àwẹ̀ Ramadan láwọn ni mùsùlùmí ó ti gbìyànjú láti fẹsẹ̀ múlẹ̀ lórí gbogbo àwọn àbàjẹ́ tó jìnà sí bóòlù òsì ní padà síbẹ̀ má eléyìí òun náà ni ó mọ̀ túmọ̀ pé ọlọ́run bá àdìsí ọlá gba àwẹ̀ tá a gbà òun náà ni ó mọ̀ túmọ̀ pé ọlọ́run bá àdìsí ọlá gbà oríṣi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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم تقبل صلاتنا اللهم تقبل قيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل جميع أعمالنا الصالحة في هذه الأيام المباركة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم يا صلاتك الله أكبر الله أكبر